This audio is brought to you by MDPU Recording Studio. Please consider donating to help our running costs and future projects by visiting www.maskwatch.com slash donation. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمه الله وبركاته ọmọ yìí tó kú ajẹmẹ anáìka yà ní òkú rẹ inú ọ̀rọ̀ màtá àná ọ̀rọ̀ bẹ́ẹ̀ lẹ́yìn ẹgbẹ́ ẹka ẹka tó kú rẹ lọ sí òkú rẹ nígbà anáfẹrẹ yàrá ìkọyà rẹ ẹhẹ ẹhẹ ní ó ti ní ètò ìgbà lọ sí sọ̀rọ̀ nàfẹ́ ìjọ ìfẹ́ ọlọ́gbọ́nlá ìlàkọ̀jọ́ òṣèlú ìmọ̀lẹ̀ ìwọlé ìṣe ìlàkọ̀jọ́ òṣèlú ìṣe يعرفون لله رب العالمين والصلاة والسلام على مبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين إذا آه، إيه نجي عن كل شيء أنا أنا نجي عاصف إنه مريض أنا أرسلت كل مريض الجاهل إيه أنا من أجرة لأن المريض àtà ìta múlẹ̀ títí wọ́ ló mú ìgbìlẹ̀ yìí gbá ìgbìlẹ̀ yìí gbá wọn ní ìgbà tí ní ọkà ìwọ̀n ẹ̀kọ́rọ̀ máa lọ wọlé òkú a nígbà ìgbà ló kù ní àlọ́ lọ́dọ̀ ọdún ìdílé ìgbọ́ ọmọ orí ìgbọ́ náà ọjà àlà ọkà ó ti ilé sẹ́yìn fún mi náà lè rí mi náà ìṣẹ́ ìtọ́ ọdún ìrọ̀lẹ́ من أمره ونفسه ونفسه وما أنفقتم من نفقة أو نذر من أو نذر من نذر فإن الله يعلم وما للظالمين من أنفسهم مولي سبحانه وتعالى وما أنفقتم من نفقة أبن ويديها ويديها أبن وأسفل أبن أسفل ìjọ́nù rẹ̀ di wá sí ọmọ yìí ìjọ́nù rẹ̀ di wá sí ìjọ àti ọ̀yà àwòkọ́ abága àwòkọ́ abóyé àwòkọ́ abóṣe àti ìjọ́nù rẹ̀ di wá ní àwòkọ́ àmọ̀gbọ́ ọkọ̀ yẹn náà wà ọ̀yìn àwọn ọ̀nà bá ń sọ ní nàgàrọ̀. àbíkọ́nù wa mẹ́ ọ̀kà títà kọ́ wa mẹ́ èyí ọmọ yìí ẹni ọ̀kà títà yìnyín náà rẹ̀ sẹ́nà yìí náà sọ́rọ̀ ọ̀gà ẹ̀rẹ̀bá àní nazar mutlak bani nazar mu'alla nazar mutlak ọ̀nà nazar لإثناء العبادات إنما النظر معلق النظر يتعلق بنعمة نعم الله عز وجل على عباده فهو ده ربنا أنه تعالى وفيه جاي ف عمري وعمل إنه يتم بيت يتدعى بها جاء وإن كان هو عمل من غير صنع هو ريح إنما ده هو ريح آتا آتا آتا من ثاني ذلك أقول جمالي أو ماني

kọ̀ǹdíṣọ̀n ló ti bẹ́rẹ̀ ká ẹ̀ ọ́ bá yẹ mo rí kẹ̀rẹ́ ọ̀rẹ́ ló ká ká ọ́ mo rí àyìn náà yẹ kọ́rọ́ náà wà wájú wa ọ̀nà náà ọ̀ ti ẹ̀sọ́ lábẹ́yà ẹ̀ wọ́n náà dàí ọ̀nà ẹ̀ wọ̀lẹ́ hàn náà ẹ̀ dàtọ̀ mú náà ń kọ́ dàtọ̀ mọ́ ni ọ̀kan mọ́ náà bà wọ́n náà ni ọ̀kan mọ́ tó o kà á tó wà ẹ̀ náà yẹ nàgàrù mọ́ àlà wà mí nàgàrù sọ́yìn tó sún mọ́ ẹ̀ to nazarin mutlak ọmọ bí nazarin náà ìka gbogbo yàn dọ̀rọ̀ káàkà ara rẹ̀ ìtúta lọ́nà gbòòlì ìtúta kan otu ọ mmezi ahụ ọ and he them and raise the prophet. be. is another one go there? Ọ̀dọ̀ ọ̀ta ilé ìtìdọ́là sọ́rì ìbàdà orí fún àtànà. Wàá yẹ ń yẹtẹ̀ fún olóòtú wàá yẹ ọ̀tà. Ọ̀yọ̀ ní fún àtàkọ́ ẹ̀yìn tó nẹ̀ẹ́. Ẹ̀yìn tó kà á ka ẹ̀kọ́ náà ìtẹ́lẹ̀ ara ń de mórí ìgbà fún àmìsẹ́mà ọ̀dẹ́bà àdó wọn àdá ọ̀dẹ́bà ilé ọyẹ ní ọdún àtàkùn lánà ọ̀rọ̀ ìlú gáyé lẹ́kọ̀ọ́ sọ́nà ni mo ti sáhábà ọ̀rọ̀ ẹ̀ ọdún ní ẹ̀kọ́ ìlú ká ìtẹ́lẹ̀ mo yà promise mo rí ká hajj ní ara àná àná wọ́n rà ń jẹ́ kẹ̀hán dó iná náà wọ́n á ní ìkẹyà jẹ́ ẹgbẹ́ ọgọ́gọ́ kan ní hajj.

ọmọdé ọdún bá bụ orí kan abúlé ya ọmọdé ha ẹwà ya àgókò àmì ọdọ ẹwà àgókò ọkà ẹwà orí ìjà ọmọ ìnáwó àbá ọmọdé tó ẹrẹ kama ha ìrọsọ ọsọ mustahab anaka ụwa ụwa ihe kẹ náà lọ tó kọmá ọ̀sán náà ní ìjọ gúrò èyí ọ̀rọ̀ ní ìgbàdàn bó ti wẹ́ẹ̀kọ́ ọ̀rọ̀ tó ń gbé mú ìgbò rẹ̀ ìjọ lè ti dúró ẹ̀wọ̀n sàn òwúrọ̀ sàn ìwé ìsọ àrùn sàn ìwé ìsọ àìsàn ẹ̀wọ̀n sàn. tó ọmọ ìfọ̀nà sàn tó ní wẹ́ẹ̀ bí láì lójú ni àrùká nàbẹ̀ lọ́nà àmẹ́yìn iná lọ́hà ẹ̀ alẹ́mù ìmúrí gọ́nà ọmọ alẹ́ gọ́ọ̀lì nínú mi àǹtọ́ọ̀ ọ̀rẹ́ ẹ̀rẹ́ zọlìmù abẹ́nà ẹ̀ka na náà mẹ́rin ẹ̀rẹ́ nínú náà òmòrí kẹ́yìn ẹ̀rẹ́ máa yọ náà gbogbo ẹ̀rọ wa anaba ha ọhún ní òmòrí ìkùrì náà òmòrí tí wọn náà ta ụmụ وهو خير لكم ويكفر عنكم من سيئاتكم والله بما تعملون خبير عمر إن تبدوا صدقات واسع صدقة وتهيئة كامل ضلعك وصلت اما هي تملك وجود عند نحن لما تلاقي القوم فإن تخفوها وعلى الشافع وتؤتوها الفقراء دول مثل مثل الجبل فهو غير لكم ومرض الله عليه لو تبدلون أروان ما تفسير ذات عائد عندك إن تبدوا صدقات فعليكم ما هي صدقة وعشرة شهر أه ولد عيسى معنى أنا zaka na lọ bá bò ìzàkóbi ọ̀rọ̀ ọ̀rọ̀ na ayé ìta yẹn dàkóbi ọ̀rọ̀ bá yẹn ọ̀rọ̀ yẹn ti bẹ̀rẹ̀ ìmọ̀ yẹn nàta ọ̀nà náà yẹn ti ẹ̀dọ́ gbogbo àwọn bẹ́ẹ̀ sáwọ̀ bá a ṣe kó iná ọ̀rọ̀bá ní ìlú méjèèjì wọ́n yẹ wọ́n máa sọ ọ́ bí wọ́n máa ń jọ ìdílé kan ní ìkànnì àjọ all less than five hundred 100,000 ọ̀ní hundred ọ̀sán hundred thousand náírà báàsì ní ọ̀hún fún ọ̀dọ̀ kò mọ̀ million yóò lọ́nà bá ní mẹ́tò bìrẹ̀ náà ní ọ̀sán. ọ̀nà gbọ́gbọ́rì àtàǹkà ẹ̀wọ̀n náà náà bèèrè tẹ̀. ọ̀rọ̀ bá ń kò náà èyí hàn náà dáa yàn dáa bẹ́ẹ̀ dáa àpò náà sáà mẹ́ta zàkà náà ẹ̀rọ nsáàtì mẹ́ zàkà náà ẹ̀rọ nsáàtì mẹ́ sọ́nà náà yẹn ọ̀nà bẹ̀rẹ̀ dáa kí n jẹ́ mu dáa. tó ọmọ ìkànnì ọ̀tọ̀ àwọ̀tọ̀ wàá tẹ́wọ́n náà tẹ́ dáadáa wàá ní sẹ́bí ìṣòro méjì náà ọmọ ìgbà kánà ẹ̀rọ ọ̀gá bọ́ọ̀lù sẹ́bà kọ́ọ̀lù ìbú àná ọ̀yà fún ilé gbogbo rẹ̀ oríkọ̀ ilé ẹ̀ka mẹ́rin ní sẹ́nà àárẹ̀ ìtọ̀ sọ́mà ní èrìgbò náà fún ọdún fún wa ilé ẹ̀kọ́ àwọn náà ọ̀nà rẹ̀ wọ̀tí tó fún wa wọ̀tò fún wa fún ọ̀rọ̀ wọ́n wà á yẹlò lọ́kùn nígbà tí wọ́n yẹ kí ọ̀rọ̀ bí ọdún ilé ọ̀gá náà ní ìlú wọn àdókè ní ọ̀rọ̀ àdókò

Ya ọ̀kà a ìtàkà náà bá ní na sí na náà bá. àná àpọ́lọmọnyẹ náà wà náà sáàtà aláì na bá ọ̀pọ̀ yẹn ọla àwọn ìdí ya tó àbọ̀ náà kò ní àbútú tó ọ̀rọ̀ bá àdúgbò náà ní dá ọ̀nà lọ́n ti jẹ́ ẹ̀ná ظاهرا إذا لم يكن مريد ظاهرا أبي أرقصك في روح الجسد أنا كم سبعا قال أبو جدار كان زهون الناس موت موت فوق وجه عيني يعني هيا هنا في الرد اتجاه هيا ما يقال نبوا عن كل ده يقال هم؟ إيه؟ Diko Iye, Ẹ̀hẹ́ Adé, Ẹ̀rẹ́nìrí, Ìta, Bìrákàtà, Diko Iye, Ọba Ike, ẹ̀dá àwọn ọba Ike yàgò. Sára ara ẹ̀kọ́ ìrànlára ọba Ike ni ìlóṣù láwùjọ kan. Àbẹ̀rẹ̀ ya mi sọ́ọ̀bù rẹ̀ ní ìṣẹ́bi ìlú láyé. Wẹ́ẹ́ ní ẹ̀. Kékeré bọ́ọ̀lù ẹ̀yà náírà tó kù ẹ̀yìn. Ẹni bọ́ọ̀lù náírà yìí jẹ́ máa. Èso yìí ni nínú àwọn náà. Gbàmísẹ́ ìhà wọn ní wọn ti àgbọ̀ mẹ́rin. ومؤمنين ومرك ويصدر عنكم سيئاتكم ومرك دعنا إليه كل مني دعنا هارا كل مني أعبد عني أبقوا عني والله بما تعملون خبير Anakitala bali polisi yao wamebado na wadogo ndio wasawa hapo mtoto abe hao ndio ndio au ni logo and when you want to go to the other way ah when black book when now ba hore ومرجع ليس عليك هداهم ولكن الله يهدي من يشاء. طيب انت وما تنفقوا من خير فلأنفسكم وما تنفقون إلا ابتغاء وجه الله وما تنفقوا من خير يوفى إليكم وأنتم لا تظلمون ربنا سبحانه وتعالى ليس عليك هداهم أمريكا ينسي هدى مدرة مهم تقوى في عياو إذا دابار يوكا عذاب إذا داو ليس عليك هداهم ليس بواجب عليك أن يكون الناس هداة مهدادين هذا دابار وتعالى هذا دابار يوكا وتوعي ما عليك إلا البلاغ فهكذا وضعه أو كان وضعوه ولكن الله يهدي من يشاء ومن هناك أعظم الواجب ونوجوه وما تنفق من غير فلأهله أنا وأنا من ليلة أنا وأنا من ليلة بس على الجدال بس من كلمة الإنفاق ọmọdé jẹ́ ẹni bá náà wà ní mẹ́rin bá wọ́n ní wọn kó sì kò mọ̀ gbọ́n ní mẹ́rin. àgbáwọ̀ àkàrà àbáńdá ilé lónìí àkùjọ ẹni ẹkùn mi kọ́ ọ̀bùjọ́ ọjọ́ tó wọ́n yẹn bùjẹ́ ilé ìlú mi tẹ̀lé náà kẹ́ ẹ̀sọ́ ọ̀sẹ̀ òtún náà èyí àbújá ẹni yẹn náà náà lọ́wọ́ èyí àbújá fún èyí àbújá wọ́n bẹ yí ni wọ́n bọ̀ wọ́n bẹ yí lọ́dà ọ̀sẹ̀ bíi túbí ọ̀nà ó yẹ dáwọ́ ọ̀rọ̀ àmúlò àti kẹ́yìn ọ̀ka ọjà ọ̀ka يا طالب المعرف الدنيا بقوته تفر بالبلد فيها إلى البلد أتعبت مسجد مما ليس بجرده وما مدرك من من وفيتك به اوكي يا طالب المال في الدنيا بقوته ما يومك عبك وين بتهم عبك تنام لهم لهم ẹlẹ́yìn ètò ìpínlẹ̀ òní ọ̀kadùn yìí máa ń tẹ̀túrò ní gbọ́lọ́dé fíhà ìlànà gbọ́lọ́dé kowa kowa wa hau na kuwa don ina musan abin ko abin ko yin kuna mutu da yere ne wa hau na mabuja yere ne wa hau na kano yere ne ya hau ilé tó ń díje eré àjọba àgbà ọkà àjọba tẹ̀sẹ̀ fi ìfà lẹ́yìn tẹ̀sẹ̀ rí kẹfà wà mọ̀ hàlà wà tó hàlà ó tẹ́wọ́ ọjọ́ náà tẹ́wọ́ hàlà ni. أن كما وما مدرك من حمل ومن مدد àbọ̀nù wa ẹ̀nà ní ilé ilé ilé tí wọ́n yán lẹ́kọ̀ọ́ wàhálà hàn wọ́rọ̀ àyẹ̀yẹ́ ló wà ní ọ. ilé ìdàgbà bẹ̀rẹ̀ tẹ̀tẹ̀ ẹ̀nẹ́rẹ́ ẹ̀ máa kàwọ́ àbújọ náà yàtọ̀ àtàbẹ̀rẹ̀ nílò ní ẹ̀kọ́ mú wọ́n yá àbújọ àjò. àmọ́ àbújọ náà máa ní ìdàgbà àkọ́mọ̀tò àbújọ bẹ́ẹ̀ yóò bẹ̀rẹ̀ àwọn akọ́rin náírà ẹ̀kọ́ náírà ó lè lóye dúró. àwọn ọ̀nà sábà kọ́ àkọọ̀lù ká ẹ pé ẹni ọ̀nà kó kọ́ ọ̀sálẹ̀ lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ máa bẹ̀. bẹ́ẹ̀ ọ̀rẹ́ wẹ̀ lórí ọ̀rẹ́ ọ̀rẹ́ náà pa lára pa àkọ́rí náà pa pa àkọ́kùn sí ẹ̀ náà. bẹ́ẹ̀ kọ́ àbẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ àyàbẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ wọlé yìí ọmọdé kò máa tó kí kò ní láyé pẹ̀lú àǹfóṣìṣẹ́ ọ̀nà wà á nàkẹ́ ẹni ní ìdílé lórí àgùbá ọ̀nà ìyàn mi. yóò fún ìjẹ kẹyà náà ní yàgbọ̀rọ̀ wọn yàn náà lọ́nà rẹ̀ báyìí ìjẹ kẹyà yàgbọ̀ wọn yàn náà mẹ́rin kíkì náà ọmọdé àtàwọn ẹ̀ṣẹ́ tó muhammad ha antum ha antum ha ọ̀dáyé. تدعون تنفقوا في سبيل الله فمنكم من يظهر ومن يظهر انما يظهر عن نفسه والله الغني وانتم الفقراء فان تولوا يستبدل قوما غيرهم ثم لا يكونوا امثالكم أمريكا ها أنتم هؤلاء أمريكا هذا أمين إيه هنا من يجب أن يكون صابر عنه تدعونا هنا انت عبدالي تنفق في سبيل الله لأن الاستثار لنفق ولا نفق أتنا أنت أجمعني وأنا دفع مني أتعبني تدعونا هنا تنفق في سبيل الله بس بنت المؤمن فمنكم من يظهر من دعني ما منه إنه وإنسان ومن يبخل أنا وإنسان إنما يبخل عن نفسه أنا أنا وإنسان أنا ولنسوي دون وإنسان لا دائما والله الغني أمريكا هو هنا يبقى الله هنا والله يصاب الله هنا إيراني كوانا كوانا كوانا كوانا كوانا كوانا ìbéèrè ìjà ọjọ́ kò tún lè tù àjù àjùdẹ́rẹ́ mẹ́rin ní ìjà ìkó rẹ̀ lókè tẹ̀tọ̀ ọ̀rọ̀ rẹ̀ ọ̀dì ìjà yé ní kúndà ọ̀nà pẹ̀tọ́ rẹ̀ yé ní ìjà. ọ̀nà ọ̀sẹ̀ wọn gba wájú ẹ̀ka ìmọ̀dúrà ọdún tó wọ́n sáré lẹ́tù ìmáàmù national mosque náà mọ̀dúrà ẹ̀rì ẹ̀rì local mosque àrùkí village mosque náà ẹ̀rì national mosque náà wàlọ́wọ́ ọgbọ́n ní ìmọ̀lì kan ọ̀rọ̀ máa nì ìgbàna bọ́ọ̀bù ló wọlé ọ̀rọ̀ máa nì wà á ń tún mọ̀lù kọ̀rọ̀ wọ́n ní kẹta bọ́ọ̀bù olóṣèlú oríṣiríṣi ẹgbẹ́jẹ́ ní ìrìnàbújá dáìka báwọn ajé ní ẹ̀yà ìṣẹ̀lẹ̀ ayé ojú wọ́n jìnnà wọ́n jìnnà ayé ayé lẹ́wọ́n lọ sí káwé ìlú ojú dáìka àwọn àná àwọn àná ẹ̀yà ìṣẹ̀lẹ̀ ayé ojú ramadan ẹ̀ wọ́n àìlójú ẹ̀ ní ilé ramadan dáná lánàá ẹ̀ àìlójú ẹ̀ ní ààrẹ ìlójú àbújá ààrẹ ìyàbújá náà lójú àbújá. àyà fún wọn bó ti dáa sí lójú àbújá sí àyà wọ̀. àrìjẹ́nú lè ti dáhùn ilé ìjọ náà fún ìdáná rẹ̀ kọ́sì ẹ̀yà lọ́n tó mọ́ ní láàrìjẹ́ náà lọ́rí ṣe sáàmì. àrìjẹ́nú ọ̀rí dáńtú sí ọmọ ẹ̀ ọ̀rí والله الغني وأنتم الفقراء أمرتنا فإن تولوا فإن تتولوا يستبدل قوما غيركم وأولا ما تتركوا يكون مني tún ìwà bí ìyá mi orí mọ́tò fẹ́fẹ́fẹ́ pọ̀ ní. Àní máa kà á bóró jù. ìsọ̀bù náà kó wà náà kúmá. Àgákẹ́rẹ́ ìní àkùbẹ́ bẹ́ẹ̀ àkàrẹ́ ìgbélé sí ìsọ̀bù máa dàtọ̀ dẹ̀ mú. Bẹ́ẹ̀ni ẹni sẹ́kọ̀ ni nà tó. Tí wọ́n máa mẹ́ wọ àdéhùn yẹn wọ̀ ọ̀yẹ́ ti fẹ́ tás onílọ̀kú tẹ́ tás lọ́sùn jù ú ní àwọn náà ìlú kiri àná wa náà tó wà ọdún ọ̀gá ẹ̀wọ̀n lọ́wọ́ mi dúró dúró kò ní yàn àbúkè ó yẹ kó dà ọ̀nà aláàfin tó. It's not it's a, it's a useless iron. Ẹ̀rọ iron is a useless iron. irony. Ẹ̀wọ̀n lọ ní ẹni tí tí tí tí inú àtẹ̀lẹ̀ fún àgbọ̀nwẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ ìwé ẹ̀dùn. The arrow of God the man of the people no longer at him at his things all apart ẹwọn ẹnam ẹwọn anda anam sọ wọn àti jamfun náà wọn lè rí ìlú ọ̀nà àgbẹ̀ ha when the area of God talks the man of the people he still fall apart and he is no longer at him and to am the the area of God ọ̀nà àti sọ̀kẹ́ ẹ̀ ǹjẹ́ mẹ́ àgbẹ̀ ìhùkù tó nìyẹn. حب الدنيا وكراهية الموت والله كل إنما إنما تكون يدرككم الموت ولو كنتم في بروج ولو كنتم بأثر إجارة الله يعلم يعني اللي دي كنا كنكم جنة اللي دي السنن بالواتدوية اللي دي دان sẹ́bi ọ̀rọ̀ ọ̀gọ́dọ̀ náà fẹ́ kọ́lọ̀ ẹ̀nẹ́ ìmáàlọ̀ bí kí ọ̀dọ̀ wọn àbí dá iyọ̀ ìmáàlọ̀ bí wọ́n ẹ̀gbọ́n wọn yẹ máa pọ́lìtì ẹ̀gbọ́n wọn pọ́lìtì bí ẹ̀kú máàlọ̀ bí máàlọ̀ bí pàtíkúlà bó ti dùn tó kòtò wọn máàlọ̀ bí ìyà ìdá yìí àmì jẹ́ ọ̀sẹ̀ àkọ́ ní tí ìzà ọ̀pọ̀ làpá lè dá àwọn jẹ́ ìzà tó jù lánàá tó ẹni criss cross cross road wee kiri dị awa abịa akwa akara esi na dọọ then you were no longer at sea because ẹ eh, hàn àbí the channel ti dé lọ sí ṣọ́ọ̀kù ọ̀nà ṣọ́ọ̀bù dẹ́ ọ̀nà máa kó rẹ̀ mo yìí náwó kó akọ ẹsẹ̀ ẹ̀ nílẹ̀ ẹ̀ bá bá ń lọ́nà mo yìí náwó sí ọmọ ìgbàgbọ́ wọn wà pẹ̀lú ní tó lè mọ̀ jùlọ ìlànà àgbẹ̀wọ̀n ni wọn wà máa tún fi kún náà sí ìlàkùkọ àwọ̀jù ìlà wà máa tún fi kún náà àwọ̀jù kọ̀bàrí máa náà lè kì í sá kọ̀bàrí yá bí máa náà wà náà ta ọ̀nà wà náà fi àgbẹ̀ oríṣi أهل ملكهم إتعلم أن ترسل ولا تنفقون إلا ابتغاء وجه الله àtúntàn yìí àtúntàn yìí nígbà ní àtọ̀ òsì ìyá yìí lòun yìí. ìlàbùtùbá àwọn ti láwọ sí ṣe é mú yìí wọ́n máa tún fi kú nǹkan yẹlẹ yìí ọ̀nà wà ní ẹ̀yìn ìrẹsẹ̀ ní ẹ̀dínkù ẹ̀dá ń tẹ̀lé wọn yìí ìwà pa ilé ẹ̀kú ààrẹ ìsànà ìgbà ààrà rẹ̀ mọ́ àwọn dọ́ọ̀dẹ́wọ̀n dá mẹ́ẹ̀ẹ́dọ́wọ̀n dá multiply by seven hundred wà á ti látún sámú ẹ̀yìn rẹ̀ iná ọ̀nẹ́ ọ̀nà ìkàkà ara mẹ́rin mori ama mọ̀láre dọ́mọ èyí fi wọn kọ́ mọ̀láre nù mori tí wọn náà tán àlàtà nílùkọ́ ilẹ̀ ní náà fi rú bí sàbí ìlànà. لا يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء من التعصب من التعصب تعرفوه بسيماهم لا يسألون الناس إلهابا وما تنفقوا من خير فإن الله به أليم أمرك للفقراء بمعنى إتنوا أصلا دينينا مي أكبر بين داني للفقراء يزنا كي يقول لك أذن هناك الذين أبطلوا في سبيل الله هناك هناك أجل ẹ̀ẹ̀ta jẹ́ inú ló múrí mẹ́rin ẹ̀ẹ̀ta jẹ́ ẹ̀nẹ́yìn olùdíjẹ́ náà rẹ̀ enene enje nyewe sema yangu na mimi ah Umar ibn al-Khattab al na na onye bakara ATS all the study watu jọna ata dọka kaa ọrụ aha adọka tóun mu eru ya ha agọsọ ọtụba kara ya nara ịta ya inshala ya mu eru abawo amadi ya mu eru abawo ya nara arịọ abịa na ha ya bibi tuka ahụ abawo ya atọ ọmụrụ ya osi iron ya adịdị ọtụba kara ya so dị sumụ tete na aba ike ya mee ha na ọnwụ. So he has interesting grounds to use. And where have to wear? All those mark I go. I all those things here. Yeah, no. Sọ́ọ̀tù bọ́kọ́lá ìyá ọmọ ẹ̀rú ẹ̀gbọ́ ọ̀rọ̀ ọmọdé òsì ụmụ ọghọ ma ọghọ ngwa ọghọ ejikọgharị àwọn ẹ̀nà wa kọ́ dàrú wọn ní mímẹ́ ìlú ìdàrú tó ààrẹ ẹ̀ lọ́tù bá kọ́rọ̀ ìmọ̀ ìmọ̀ àgọ́ ìsìnkọ́ ọ̀ọ́ta ìmẹ̀ tí ayé kàyé rẹ̀ ìrà yìí ti dé àmàwọ̀ ìrọ̀lẹ́ máa ti yín ìhúrù pé mi general rí ìdí èdè orí kẹlẹ́ náà ní ìgbàjọ̀ náà dóòyè o. Gọ́sọ́tù bọ́kọ̀ ní ìjà àndá iná ọ̀sọ̀ ló náà ká èyí dáadáa. Mẹ́yìn tí ní ìlà ọ̀là ha. Àfúrò ní àná mẹ́ta wà òyì ju ọ̀yẹ́ hàn. Ilé ẹni ẹwọ́ ẹ̀rọ bọ́ọ̀dù ẹ̀ sí ìjà ọ̀nà bọ̀tẹ̀ mẹ́ra iná. Bí ní kọ́mítì, àná kọ́mítì ọ̀ Yíìlú Kùrán. Náà ẹ̀ka ìṣẹ́lá wàá rẹ̀ kẹ́ni dé ilé ìtúkà Bẹ̀yẹ́ ẹ̀rọ ọ̀tún mẹ́tẹ́ẹ̀ gbọ́dọ̀. o mepụrụ hụye anyị ọ e

àwọn yẹn náà kí n wọlé sí ní ẹ̀yìn ẹ̀ǹdẹ̀rẹ̀ yìí mú dín náà nǹkan ìyẹn tó múlẹ̀ kàkà ayé alẹ̀ jìlá ṣẹ́jì àwọn ìṣẹ̀lẹ̀ náà tàyẹ̀ ẹ̀ máa ní ìlà ní orí o lọ́mọrí ju ẹ̀ nìka láàyè sọ̀tí wọn na dọ́rọ̀bá ti kàtà ti ń sìn dọ́rọ̀bá ti àrùn wọ́n kàtà àdọ́rọ̀bá ti àrùn ìmáà náà dọ́rọ̀ ọlọ́gbẹ̀rẹ̀ ṣe àkúrà ìfẹ́kẹ́yìn pé bilhard àmà dọ́r bilhard bí máa ná asábàrò lè ti dára oríire ìlú àdúrà tó ọ̀nà àdọ́rbù bilhard ìlànà ìyọ́ fífọ́ ẹlẹ́nẹ́nu kata láyé sọ́tẹ̀ òun náà dọ́rọ̀bọ̀n bilhard ẹlẹ́nu kata kẹkùúrẹ̀ ìdẹ̀ náà tó ana ìta yàtọ̀ bọ̀ wọn kò jáde lò àwọn ẹ̀yìn fẹ́ yẹ lílo ìwé ìwà lẹ́yìn ìwé ìwé ọ̀ka yàtọ̀kùn abúlé adé ìwé ọ̀ka ẹ̀yìn náà lọ́ba ní ayé bẹ́ẹ̀ ìwé mẹ̀dínà lẹ́yìn ìwé ìwé ìkéré rẹ̀ ní ìwé ìwé àràpà lọ́ba ní ayé ayé ní ẹgbẹ́ àbúrò káyọ̀ ní ẹgbẹ́ mọ́lẹ̀ ọ̀hún ẹ̀kẹ́ sẹ́mẹ́kẹ̀ lọ́rọ̀ ọ̀ka lọ́ba ní ayé mí nà tó àkùn àbúkẹ́ wàá mọ̀ níbi wa ẹ̀yìn ìlú náà nù. wéèrè kọ ọ̀dọ́ yẹn náà àwọn ọmọ ìmọ̀ àpò wa bẹ́ẹ̀ àbẹ̀rẹ̀ ká ká ká àwẹ̀ ìmọ̀ náà wéèrè wà ọ̀dà sọ̀rọ̀ bá yẹn nù. ọ̀nà bíi kẹjẹ àyìn yìí yà sọ́kọ̀ wọn àbìyàn tí èwèrè sọ̀rọ̀ bá yẹn nù. ìnàtà àpò kuma tààrí fún mi ti náà hàn dúró wáyé ìrìn sọ́yìn ìrìn ẹ̀ máa bẹ́ẹ̀ ẹgbẹ́ mọ̀ ló bá ń ṣe fi yìí ẹ̀ lẹ́nà fi sọ̀rọ̀ náà rí ẹsẹ̀ tọ̀mtọ̀m kẹlẹ̀ wọ́n láì tọmọ àníyàn àárín fẹ́ràn ẹ̀mí ẹ̀mí ẹ̀rọ rẹ̀ èyí lè yí èrè yí èrè lè yí èdè ẹ̀mí ẹ̀mí náà fún kúrò kẹlẹ̀ nígbà mọ́ ayọ̀ alẹ́ bí i àgbẹ̀ àtẹ̀lẹ̀ dáàtọ̀ so asa akwụkwọ nọ agụ ọ wutere ka akwụkwọ dara ọgọ m ịkpọtụ na ọ mụrụ ma asụ dị ike ekene ọka ahụ kenka ya ayụwa mudafir kum ka warabaka wasiyabaka wasiyabaka so wallahi na ka

òdòdó ihe ọdúnkiri ní ọ̀nà ọ̀dàpọ̀ òdòdó ihe ọdúnkiri àwọn ọmọ ìgbẹ̀yẹ bìbìdì ọ̀nà ọ̀dà ẹ̀wùsùnjú àmì ẹ̀mú mọ̀ ewu ẹ̀nẹ́ tó tó bí yà ní ọzọ àzóhò òyìnbí yẹ òyìnbí yẹ na ọwọ́ ìṣòwò náà sọ́ra ọ̀nà kàkà láti harimu sẹ́yìn bá ti má àhálàláhù lọ́kùn wà láti àtọ́jú iná láhù láyé ìbò mọ̀tọ́dé ọmọ ìkàtọ́ rẹ̀ mẹ́rin ara mi wọn ẹni sáná ni olómo ní àhálàlú mọ àhálàlú náà sọ́rẹ̀ mẹ́rin mẹ́rin ewu ti ní haram ọ̀yìn náà wà sọ́rẹ̀ mẹ́rin mẹ́rin kò múlò sí lẹ́ẹ̀dà mẹ́rin mẹ́rin ẹ̀nẹ́mẹ́hìn ààbò náà na òsì rẹ̀ ẹ̀yìn àgbáwọ̀ ayé ní ìmọ̀rẹ̀ ó ìkọ̀lọ̀ ọyìn rírì lọ́kì sẹ́mẹ́dù wẹ́rì mọ̀rẹ̀ gbàngí ayédàwọ̀ ọ̀nà ọ̀dọ̀ fún ọ̀nà ìsàsẹ̀mẹ̀ ọ̀yọ̀ lẹ́kẹ́ eré ìdílé ọ̀nà súnmẹ̀ sáwọn àkà ẹnẹ máa pàdé sá ẹmìrẹ yìí nìdí náà wọn ẹni mẹkẹ pàdé sá láyà sàlù nana ẹnhàf ẹnẹ máa pàdé sá ẹnhàf adùnmá na aslan the dog beg àmọ hasan àyẹwò abẹ ẹdọ ilé ètí bẹẹ àtọ sáyẹn àgbáwá yín sàábùn tó mú ìyá tó mú jìtọ ọ̀tá àyẹ̀ká náà ọ̀dọ́ mú kọlẹ̀ tó ń tó mú kọ̀rẹ́ ọ̀bẹ tó gbẹ àyẹ̀wò lótú mu kò wá tó bẹ́ẹ̀ nípa owó àti àtàmù inú mi wọ́n rán yàn kata ọkà máa fi bẹ́ẹ̀ lótú mu kàtọ́ wá àti àtàmù ká wọ́n bá kọ̀ dídá ọ̀dà kájí ẹ̀ka ọmọ ní yéésù máa ń tà wọn àní àti ìlú ọ̀nà lórí yéésù máa ń tà wọn bí ìjẹ́pọ̀ náà àti yéésù máa ń tà wọn náà lọ́jọ́ wọn wọ́n bá bí kọ̀kọ̀ dídá òwe ìṣèlú lọ́wọ́ kódà náà ẹgbẹ́ náà ikọ́ ìfà láti máa nìta fún ìnáwó kóyìn inú islam wíwá ìmọ̀jìlé náà náà wọ́n ẹgbẹ́ jà. aslan islam courage begging aslan ọmọ bẹ́ẹ̀ àkókò má di begging ní ẹni fún yá dùn lówó nínú àwọn ọmọ àná àwọn àhányá ọgọ́bá yẹn ní ọmọ mẹ́ta wọn wà á yẹ rẹ̀ ẹ̀ nínú àwọn ẹgbẹ́ tẹ̀lé wa ẹ̀yìn jẹ́ àti ọ̀rọ̀ ìjùmọ̀ wọn. bí àkùlọ̀ ọ̀ka ẹ̀ mọ́ tó ní sọ́ọ̀bù dé náà mú kọ́rọ̀ náà rẹ̀ dé sọ́ọ̀bù ní àkùlọ̀. bẹ́tà bọ̀ ló bá yín ní ọ̀nà ìdílé ní kù. tumuri kò wọ́n máa tún fífò mi káyìrí ọ̀nà wà mí ní iná ìlà ẹ̀yìn náà lọ́ àbí ní alí àbí ní ojú à sílé lọ́mọ ìjọ náà ìlà múrí kọ́nà ayé àbáńdé. ọmọ ìgbọ́n náà wọ́n ti وكأن الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون الذين ينفقون أموالهم فلتجرى برنا كتاب إني دعاء تغفرين اجري بالليل سنهم والنهار اتادو سرا بالليل وعلانيا اتجولي جدي فلهم اجرهم عند ربهم اني وعقلتي الى مريم عمري اني ولا خوف عليهم ايضاني امهيوا ولا هو يظنون ان لما يلزم انا ما يعني كفايه واسندي كل مريم ولك قولوا

إننا نينين أني بنا ينفقون أموالهم ليصدوا عن سبيل الله and when I spend can stop his down نقول àti ilé ọkọ̀ lórí ilé ìyá ìjẹ́ mẹ̀tẹ̀dọ́rù dé amẹ́ríkà kata ní brọ́dà tí wọ́n tẹ̀wọ́n náà lẹ́ka bọ́ dẹ̀ á spend owó ààrẹ spend abẹ́ náà bá spend ààrẹ spend mú náà bá ààrẹ spend òmùrí ọ̀nà ọ̀tọ̀ ààrẹ sẹ́yìn ọ̀àrẹ sẹ́kẹ̀ẹ́ ní ní báńkì ọ̀àrẹ sídìí ẹ̀mí ọ̀àrẹ sọ́ọ̀sálẹ̀ yàwá ẹ̀yà wàláhì ká níbi ẹ̀mbá àpọ̀lọpọ̀ ní níbi ọ̀nà àyẹ̀ sẹ́yìn ẹ̀yà àti ẹ̀yà ìṣẹ́ ọlọ́ òmùrí ààrẹ sẹ́yìn níwájú tẹ̀tẹ̀ fún ààrẹ ọ̀rẹ́ tẹ́ disgrace ẹ̀mí àpọ̀lọpọ̀ ní níbi ọ̀nà àti ìrùkọ́ náà mẹ́sìn bẹ́ẹ̀ ká ẹ́ ẹ́ ẹ́ bá wò ká àdìváìsà àdàdìváìsà ní ẹ̀ka láwà ẹ́ àdàdìváìsà ní ẹ̀ka láwà ní ẹ̀ka ẹ̀mẹ́ ẹ̀mí ẹ̀yẹ wọ́n náà wọ́n kọ́ bẹ́ẹ̀ tó gbé lórí wa lẹ́nu ẹgbẹ́ ní pẹ́lú islam lẹ́yìn lẹ́nu ẹ̀ àmọ́ àbọ̀n náà kẹ̀kẹ́ yẹn mi wọ́n ti mẹ́ta dá àwọn ẹ̀rọ kàwọn sí ẹ̀ wọ́n lánàá mọ́mọ́ máa ń yàn ká àwọn sí ẹ̀ ẹni pẹ̀lú yàn ká àwọn sí ẹ̀ dá àwọn ọ̀nà That one number right is that you have to stay forever and ever in Ayom Okiyama. Ọ̀la ilé iná ẹni tó ọmọ ọ̀nà fún ẹ̀wọ̀n ní lóṣù yìí. Ọ̀mọdé náà kò kó àgbẹ̀. Ẹ máa kàbọ̀ ẹ̀yìn sọ́ọ̀bù lọ́ọ̀bẹ. Àbílẹ̀ yìí inú kọ̀rọ̀ náà wà ní ìlú ká àyíkú tó ní ìjọ àbá àrẹ tó náà tó náà fún àrẹ. Wọ́n ní ilé kiri àwọn àná àrẹ àwọn ọ̀rọ̀ àbẹ́fẹ́ كل رهبة وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان ذهب ọ̀rọ̀ náà wọ́n yọ ẹ́bí fúnbù láì náà ọ̀rọ̀ bẹ́ẹ̀ ń kọ́ta ẹ̀ àwùjọ ìṣúlẹ̀ rẹ̀ bá sóòrè àsọ̀rọ̀ ẹgbẹ́ tó mórí díẹ̀ sáájú owó òtún lọ́dọ̀ ẹ̀kẹ́ bẹ́ẹ̀ máa wọ́n ní ní sọ́ọ̀bù. then àlọ́láwọ́ ní àkàrẹ́ náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká ẹ̀ abẹ́ ẹ̀rọ anya náà kàtẹ́ mu títí ẹ̀rọ mà náà kàrẹ́ ẹ̀rọ aláwọ̀ ní ẹ̀rọ máa gbọ́dọ̀ ìmọ̀ náà kà ànàgùdé ìwé yẹn wúlò àwọn ẹ̀kọ́ tó mẹ́rin gbọ́dọ̀ àwọn àti àkójọ ìyẹn wúlò ẹ̀. ẹni bìrẹ̀ náà láàyè wẹ́rẹ́ ìdáná yẹn ahịa ìdáná yẹn

ọ̀rẹ́ òtún but politically ẹ̀nà náà yẹ kùtà làárọ̀ wọ́n ẹ̀ka ọmọ yẹ akọ̀yẹ́ làwọn àwọn àwẹ́ àwọn akọ̀yẹ́ làwọn àwọn gbàmà but ya hukumu yana gaji zai zama da ta mathematically hukumu yana nuna gaji ọzọ bẹ nílẹ̀ bẹ̀rẹ̀ akọ ọgọ mathematically ọzọ bẹ nílẹ̀ bẹ̀rẹ̀ ọzọ bẹ ninety nine percent jẹ́ hukumu yana tó yẹ dáa bí máa lọ sí máa nìyẹn ẹ̀yà àti àìmọ́ náà ìyá àbúrò ọ̀nà ìdíkẹ̀ tẹ́tí máa àní mọ̀lọ́sọ̀bá tí ó ti mọ̀lọ́sọ̀bá ìmọ̀ nìyàn mọ̀lọ́sọ̀bá ìmọ̀ anyọ́ ọmọnà amákàrà wọn anyọ́ wọ́n not ready a ah, bi mana wọ́n ti jáde máa tẹ̀lé àmì ìbá àbọ̀ àná ka àbọ̀ àná àkóso àlà àná ìbá ti àkà àkómọlé àbọ̀ láyé jẹ́ wọ́n àmọ́ nà ọ̀rọ̀ nù jẹ́ tí mo lé sí nà mí rà mo lé sí mo nù mo lé sí ilé ìhùn tó bí wọ́n ayọ̀ ayé àhùrọ̀ àdá àhùrọ̀ wọ́n ayọ̀ ayé àhùrọ̀ àdá àhùrọ̀ sẹ́dọ̀ wọ́ọ̀yà lẹ́yìn aláàtàkà àárín ìṣe nílé èlé iná ti dà á bọ́ lè rẹ́pọ̀ mọ́ ní. Láàkẹ́ ẹ̀ẹ́sẹ̀rẹ̀ mẹ́rin. Ẹ̀nẹ́ ìgbì ìsìláàmù wọ́dá mẹ́rin ẹ̀rọ àbúwọ́. Ejú ẹ̀yà ṣe ìyá kúrò náà nílé ìlú tó náà ṣe ẹ̀yà ṣe wà ẹ̀kẹ̀kẹ̀ ojú ọ̀rẹ́ rẹ̀. Ẹ̀yìn lọ́dọ̀ Itu yang menuduh Sion Ruaese. Hanya lepas ini lepas sponsor hukum ini dan nautan. Wawan. Haji yang lepasnya asyik mulai lain lain lain. se saja. Eh lain, eh oke nol. Eh gak oke nol. Eh eh. Hanya lepas ini konnya apa? Yellow komunitas nasional. Yellow nasional nasional.

ọ̀rọ̀ tí wọ́n sọ̀kọ́ inú mi kà fẹ́ẹ̀ fún mi ní àdúrà mi ní kà mi kà òhó sọ̀rọ̀ ọkọ ní ọ̀kẹ́ mi sọ̀rọ̀ àkà àti wàá sọ̀rọ̀ àkọ̀ǹtàn ìyá ìdè ká òkú mu ní ìrẹ́ náà náà ìjọ ìrẹ́ náà ìkàfúnà ìrẹ́ náà ìdáǹgò kàtà bí ìyá ìtura náà náà àyè àwọn ọdún ká òkú mu ní ìgbà náà ìyá ìkòwòsì ya ìṣe ya àwọn ní àbúrò ìní àtàrẹ wà ya ẹ máa kọ́ àbúrò ká gbọ́dọ̀ ẹni tẹ́lẹ̀ ẹni rẹ̀ ọ̀sà amẹ́ríkà àjà amẹ́ríkà kọ ọ̀rọ̀ yìí jẹ́ ẹ̀rẹ́ ìlú pẹ̀lú ìlú ìlú ìlú ìlú mọ́tà ìwọ̀n ní àtàkà àbẹ́ àwọ̀ àmàdé rẹ̀ tó ká náà àtàkà ẹ̀yà rẹ̀ tàkẹ́jọ náà náà náà náà mọ́tà ìṣẹ́ ìyá yẹn ọkà ṣe ní flat mọ́tà is not flat mọ́tà is for destruction wà á lóyún lóbi sọ àti lóbi sọ àná àmà get ready to destroy that is it. Ilé dàn, ilé dàn kò lóbi sọ àná but be ready to be destroyed ni. yàrá ó dáwọ́ náà nípa mujahidin ti ní sọ́nà ẹ̀mí bẹ́ẹ̀ ọ̀hún pẹ́ẹ́kẹ́ kọ́ lè ní níbẹ̀. bí yóò ní ebi àmójú bí ẹ̀kọ́ òkú ìjà òṣè rẹ̀ kí jẹ́ ìtura lójú kú àmọ́dá ẹ̀yẹ́ rẹ̀ dọ̀rẹ́ ẹ̀yẹ́ rẹ̀ tòṣe lójú ọ̀dá àwọn ẹ̀yìn látọ̀ ẹ̀yà rẹ̀ dìka ẹ̀yà rẹ̀ mẹ́ta ọ̀dọ́mọ̀rẹ́ ọ̀dọ́mọ̀rẹ́ mi náà yàn nàrà dánù láti kù and mo nọ mo lè ṣe ọ mo lè ṣe ọ orílẹ̀ máa ẹ̀kọ́ tọ́wọ́ lọ bí ẹni tí wàá mẹ́rin ẹ̀wọ̀n ọ̀rọ̀ sẹ́kẹ̀ yẹn nà ọ̀rọ̀ bí tó gbòòrò ẹ̀mẹ́ àbọ̀ ọ̀rọ̀ sẹ́kẹ̀ di ọ̀rọ̀ ẹ̀ máa ń ọ̀làwọ̀ pọ̀rọ̀ ìyànà ìyànà ìyànà wíyà sí yóò ti láàrin ní ọ̀kẹ́ ẹ̀wẹ̀ jẹ́ ní kọ́pà náà rọ́dẹ́ kan ẹ̀ẹ́sẹ̀ kẹ̀rẹ́ mẹ́rin àjọ náà kẹ̀ àríwá láti kẹ̀ wúlẹ̀ sẹ́ ní màá yin kẹ́ mẹ́ta dáàbí èyí rí ọ̀tá ẹ̀lẹ́yìn ká ẹ̀ẹ́n ẹ̀ẹ́sẹ̀ kẹ̀rẹ́ àwọn ẹ̀sùn kọ̀ọ̀kan mẹ́ta àwọn ọ̀pá náà táyẹ̀ ẹ̀yàn ẹ̀kẹ́tọ́ náà rẹ̀ Our vocal right can make because we are constantly religiously biased. We are constantly religiously biased. Every bias can we are constantly biased religiously. Ẹ̀kẹ́ kí bẹ́ẹ̀ lọ́wọ́ mi, àyẹ̀kọ́pà náà mi máa máa ẹ̀kọ́pà mi. Àwọn wáyà planta ìfẹ́ ẹ̀rọ ẹ̀dùnmẹ̀ ní èyí ìkẹ̀lẹ̀kẹ́ jẹ́ ẹ̀nà ọ̀nà ìfẹ́ àti ìfẹ́. omori ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀kẹ́ hàn tó ló omori because àbọ̀lọ̀ ọ̀gbọ̀rọ̀ ìmẹ̀ hàn wọ́n yíwọ́ ìyá wọn náà kọ́ àwọn ìyá wọn mọ̀ tó yìí ti hàn náà bàbá àmọ̀ bọ̀ ọkùnrin yẹn wọ́n lórí jẹ́ ọ̀rọ̀ ọ̀rẹ́ ma gba ọ̀rọ̀ dọ̀ka ọ̀rẹ́ ọ̀rẹ́

asọ́pá yín lóbi ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀fẹ́ ẹ̀kọ́ ẹ̀dì tó dé mọ́rí. àbá bàbá yín lóbi ọ̀nà abẹ́ yìí náà náà fúnbọ̀lù kẹ́ àìkọ́ ọ̀nà sọ̀dé ṣé yóò túmọ̀ ní bẹ́ẹ̀ aṣọ àwòká àwọn ẹ̀kọ́ ilẹ̀ ilẹ̀ yóò di ojú ilé ẹ̀kọ́ kẹ́ ẹ̀ nọ́tọ̀ ẹ̀ẹ́dọ̀kẹ̀lẹ̀ fọ́ọ̀sì ẹ̀kọ́ ìwòrí and ẹ̀ẹ́dì tó ń sọ ìfọ́lọ́mọ́lù kéwèé ebi èrè ka a mẹ ẹdẹ ìtọ́mu ní return with multiplication effect ẹbẹ return ló yẹ ewu ẹnọka ọ̀nà tó dé ìfẹ́sọ̀ ọ̀nà tó àwìn abẹ́ ẹ̀rẹ́ rẹ̀ lọ́dún tó àti kó múlẹ̀ ní problem problem ẹ̀yẹ kó múlẹ̀ náà ní ìmánì ọ̀nyẹ̀kẹ̀ kó múlẹ̀ náà ní ẹ̀kẹ̀ ọ̀nyẹ̀ ọ̀dùnà kìíní mèwèrè náà ní ọ̀nyẹ́ kẹ̀dọ́ lónìí máa nà ya àmà ẹ̀sìn láàdù. ẹ̀rọ náà ẹ̀ka òmùlẹ̀ ọ̀nàrà àmọ̀tò plan ẹ̀ wọn. ànyẹ́ wùsù àmọ̀. bọ́ọ̀dà amẹ́ríkà ọ̀nà àmọ̀tò kẹ́ wùsù una wa shakka hiya kuma din mu na ba ta ya banya ne yare asi ne guda ka jewa una do da he ka da wa ne ba mu na wa ila to kodira ne na na mu na wa ìjìṣẹ́ àwọn fún ìdè náà túká sáyẹ̀ nínú àìká ẹ̀rọ sáyẹ̀ kẹ́yẹ̀ lè láti kọ́dọ̀ ó bá yán ìdẹ́nìyàn ẹ̀wọ́n lọ náà abẹ́ ìran múlẹ̀wọ́ ọ̀gá kì í ọ̀gá tó yé ọ̀gá tó tó ọ̀gá tó náà ní ọ̀gá tó bá ní ọ̀gá tó náà náà ní ọ̀gá tó yé ra ẹ̀ sanna wọ́n tẹ́ ní ẹ̀rọ rẹ̀ ọ̀nà ọ̀sán náà ilé lẹ́tọ̀ọ́ kọ́tù ọ̀gá tó àbáyé kúrọ́nù nù mú nìwọ́ kúrọ́nù nù ìdáyọ̀ nìfẹ́ láì ilé tó dúró ní ìdánimẹ̀tẹ́ sàtúrùsánà àmàna mẹ̀tàdánìà mẹ̀tẹ́ ilé tó dúró nílò kílẹ̀ yẹ kùrọ̀n abẹ́dọ̀ kílà yà lọ́ba dọ́lè wọ̀lá ìkànnì àmẹ́tẹ́ ní kùrọ̀n ọ̀rọ̀ àbí dọ́lè yà lọ́ba dọ́lè mọ̀tù bẹ́dọ̀ kùrọ̀n náà mọ̀tù bẹ́dọ̀ nyà àgùkì islam abẹ́dọ̀ kùrọ̀n náà. Ani islam àwọn agbọ́dọ̀ ní ànẹ́tẹ́ àbísí náà ẹ̀rẹ́ ti sọ̀rọ̀ ní ànẹ́tẹ́ ọmọdé ọ̀kúlẹ̀ yà ni tí o ṣe mú yé ìlú yìí kílẹ̀ yà ni ó bá ní ànẹ́tẹ́ tọ́sí yẹn ní ìdá ànẹ́tẹ́ ní ọ̀kúlẹ̀ náà yìí ṣe ànẹ́tẹ́ àbísí yìí ṣe ànẹ́tẹ́ ẹgbẹ́ yìí ní ìdá ànẹ́tẹ́ àbẹ́mẹ́tẹ́ yìí ṣe ànẹ́tẹ́. agụkọ ọma na anyị na ọma na anyị na ọma na e? anyị na ihe ezike ekwe ọnụ anyị anyete ọmụrụ ka ihe bebe otizọ anyị onye nkwu na ekwe ete ka ekwe ọnụ bedọ ya na arịa dịka ọnụ anyete abịa ahụ وما لا تقاتلون من الرجال والولدان الذين يقولون ربنا اخرجنا من هذه القرية ظالم اهلها ọmọdé ti fẹ́ dúró wà pé ojú tẹ́lẹ̀ mi ní iná kọ̀ọ̀nà ìta àbẹ́lẹ̀ ìlú ọ̀sán nínú tẹ́nubu tí yóò ní ìyàn tó dúró àgbẹ̀dọ̀ pé mo rí fún yẹn lẹ́sẹ̀ ọ̀rọ̀ fún yẹn ìyàn tẹ́. tó àtẹ́lẹ̀ ètò ìjọ òye tí lóye ètò mi ọ̀la yóò tó iye kí ẹni tẹ́ ní kura ẹ̀ma àná ọ̀rọ̀ hẹ́ẹ̀ ọ̀rọ̀ hẹ́ẹ̀ tọ́ dọ́kítà ẹ̀mí ẹ̀ hàn yí abaka sakiriba ẹ̀ tọ́ni tẹ́ nìkọ́ tí lóore ọ̀rọ̀ tó lè dùn fún báyìí kọ̀ ya ọ̀rọ̀ tẹ̀kẹ̀ hàn ọ̀rọ̀ fún ìdíje gbòòrò ọ̀rọ̀ ní èrè tẹ̀kẹ̀ hàn alákàtẹ́ náà òkú ní ìdí ìsinmi ọ̀dì kí including politicians of whatever, wàhálì APC, wàhálì PDP, wàhálì APC, tó wà kọ́ wàhálì ẹ̀mí dọ́lẹ̀ yà bẹ́ẹ̀ ní ẹ̀nà fẹ́ẹ́ ní Quran and the other people in man. We are tired of all of them and uh, we have to be careful. Ọmọdé wọn náà sọ̀rọ̀ spend lẹ́kìn náà báyìí ní ẹ̀nà tó fi ẹ̀kọ́ àwọn ọ̀dọ́ fi careful. He is my name, now the first brother. Then we have a practical yóò ṣe ànẹ́fẹ́ ọ̀nà àmúgbòsìdò ọ̀zẹ́rọ̀ àní ànẹ́fẹ́ nẹ́kùrà politicians of the solar political group ọ̀nà àkọ́ à of the very very careful because of human and that day ahẹ́rẹ́ náà láti sọ̀rọ̀ náà fún ara ọ̀dọ̀ bí careful èyí àbẹ̀ náírà tọ́ àwọn kéré àfikọ́ níbo ìdíjú rẹ̀

اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم في حميد مجيد واخر دعوانا الحمد لله رب العالمين امين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك